Bì jáde Bì jáde Bì jáde Bì jáde means vomit out. Bì jáde means vomit out. Gbogbo ohun tí ajá náà jẹ ló bì jáde gbogbo ohun tí ajá náà jẹ ló bì jáde